your day lórí Awamárìdí TV ẹ̀mí mímọ́ gba ọpẹ́ wa ẹ jẹ́ kí bí ó ṣẹlẹ̀ sí wa ọlọ́run gba ààyè wa ògo ni fún ọlọ́run lókè ọ̀run ògo ni fún ọlọ́run lókè ọ̀run mo gbàdúrà fún gbogbo ẹ̀yin olùgbọ́ pátá lórúkọ Jésù Olúwa kó dáwọ́lé yín àánú Olúwa kó máa wá ẹnìkọ̀ọ̀kan yín rí lórúkọ Jésù àánú Olúwa kó máa wá yín rí lọ́wọ́lọ́wọ́ ìwọ tó máa ń wo ètò yìí today is your day ní gbogbo ọjọ́ Wednesday ìpolówó àkótú rẹ̀ fún ọ. gbogbo bíi tí o ti rí owó ra dátà fi ń ṣe gbogbo ẹ̀ lórúkọ Jésù apoyún òní gbẹ. lórúkọ Jésù ẹ̀dá itọ́ kì í dá ahọ́n kì í dá ẹnu ẹ̀dá ohun rere ò ní dá ọ. lórúkọ Jésù ẹ̀dá ohun rere kì í dá ọ. lórúkọ Jésù ẹ̀dá ohun rere ò ní dá ọ. ìyanu Ọlọ́run kò ṣẹlẹ̀ bí a tún ṣe ń tẹ̀síwájú ní sáàtì wákàtí olúwa máa bá wa lọ ẹ̀mí mímọ́ òye ìdáwọlé wa ẹ̀yà ìkáàdì àgbègbè yìí sí mímọ́ kí ìyanu ọlọ́run kó ṣẹlẹ̀ gbogbo ẹ̀yin olùgbọ́ pátá bó ṣe ọ̀rọ̀ yìí bá ṣe ń gbà ọ̀tún wọlé lónìí kò ní gbà òsì jáde lórúkọ jésù àwọn agbára tó máa ń ṣà ọ̀rọ̀ ọlọ́run jẹ nínú ayé ẹni lónìí kò ní ní agbára lórí rẹ kò ní ní agbára lórí rẹ ìyanu ọlọ́run kó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ló dẹ̀ ṣe máa rí ó dẹ̀ ti rí bẹ́ẹ̀ o ká wà ní àlàáfíà jésù olúwa wa akíwà sí i lórúkọ jésù olúwa ò ní fi ẹnì kankan wá sílẹ̀ a gbé ọlọ́run ga ní wákàtí àti ìṣẹ́jú yìí. the name of Jesus high. ẹ̀hún tí a tún fẹ́ tẹ̀síwájú lórí ẹ̀. what we want to continue talking about today we started last week ọ̀rọ̀ ọlọ́run náà ni. Is the word of God. Mo sọ fún àníjẹ̀jọ́ wípé Olúwa rán mi sí yín. I told you last week the Lord sent me to you. Lónìí náà ní gbogbo oṣù yìí Olúwa rán mi sí yín. Till the end of the month this month the Lord sent me to you. A fẹ́ gbọ́ ọ̀rọ̀ ọlọ́run. We want to hear the word of God. I have faith as you're listening to the word. It will turn your life around. It will bear good fruit. The Lord the word will repair your life. The Lord word will not leave your life. The word will take you to the kingdom of God. The word will repair and renew your life. You will not hear it in vain ní gbọ́ lásán lórúkọ Jésù. ní ìjẹ́jọ́ a sọ̀rọ̀ lórí gbé inú mi. Last week we talked about living in me and abide in me. A fẹ́ sọ̀rọ̀ lórí ọlọ́gbọ́n. We want to talk about the wise. Olúwa ní Jésù ní sọ fún aláàárọ̀ ìgbé kò gbọ́n. Jesus said, I should tell you this morning that I be wise. Jẹ́ ọlọ́gbọ́n. Be wise. Jésù ní ọmọ mi jẹ́ ọlọ́gbọ́n.

Every good thing you are looking for, you receive it. Miracle will happen in Jesus' name. Be wise so that you can bear good fruits. The a wise one always press forward. The wise one does not draw back. Let's, let's check the book of Matthew, chapter 25. Yes, from verse 1. Yes, from that ní ìgbà náà ni ó fi ìjọba ọ̀run wé àwọn wúndíá mẹ́wàá. a fi ìjọba ọ̀run fi ṣàpèjúwe àwa kó wúndíá mẹ́wàá jọ àwa fi ìjọba ọ̀run fi ṣàpèjúwe. we compare the kingdom of heaven to the ten virgins. àwọn mẹ́wàá. ten virgins. òun la fi ṣàpèjúwe bẹ́ẹ̀. we use the to com we use them yes, to compare the kingdom of God tí ó mú fìtílà wọn. tí wọ́n mú fìtílà wọn. tí wọ́n sì jáde lọ pàdé ọkọ ìyàwó. tí wọ́n jáde lọ pàdé ọkọ ìyàwó hallelujah hallelujah a ìjọba ọ̀run wé múndíá mẹ́wàá. we compare the kingdom of God to the ten virgins. wọ́n fẹ́ lọ pàdé ọkọ ìyàwó. they want to go and meet the bridegroom. ní ọjọ́ kan. one day. yes ẹ tẹ̀síwájú márùn nínú wọn ṣe ọlọ́gbọ́n. márùn nínú wọn ṣe ọlọ́gbọ́n. márùn sì ṣe aláìlọ́gbọ́n. márùn nínú wọn ṣe aláìlọ́gbọ́n àwọn tí ó ṣe ọlọ́gbọ́n mú fìtílà wọn. àwọn tó ṣe ọlọ́gbọ́n wọ́n mú fìtílà wọn. àwọn tí ó ṣe aláìgbọ́n. yes. mú fìtílà wọn. Uh-huh. wọn kò sì mú òróró lọ́wọ́. Uh-huh. ṣùgbọ́n àwọn ọlọ́gbọ́n mú òróró nínú kólòbó. Uh-huh. mú fìtílà wọn. ó ti tó bẹ́ẹ̀ náà praise the lord. hallelujah. ó ní márùn-ún nínú wọn ṣe ọlọ́gbọ́n. five of them were wise. márùn-ún nínú wọn ṣe òmùgọ̀. Five of them were unwise. Má ṣe jẹ́ òmùgọ̀ nínú ìrìn àjò yìí lọ́wọ́lọ́wọ́ báyìí. Don't be unwise in the journey of God. Jẹ́ ọlọ́gbọ́n nínú Jésù. Be wise in Christ Jesus. Kó lè ní kó lè kó lè kó lè ní reserve. So that you can have reserve. Kó lè ní reserve so that you can have more than enough. in case if anything bá fẹ́ ṣẹlẹ̀. if anything happen. wà á ti ní reserve ẹ sílẹ̀. you have more than enough. ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ló ń bẹ nínú ìgbàgbọ́. many people are in the faith. tí wọn ò yí ṣe ọlọ́gbọ́n rárá. and they are not wise at all. márùn ṣe ọlọ́gbọ́n. Five were wise. márùn ṣe òmùgọ̀. Another five were wives. Ọ̀fẹ́ lọ pàdé ọkọ ìyàwó. They want to go and meet the bride. márùn mú kòròbó wọn ọmọ èkìtì làwọn dání ó tún mú extra òróró dání five were with their oil. márùn-ún nínú wọn tó kù kò mú extra dání. the other five were not with any extra oil. wọ́n ti mọ̀ wípé. they thought that. immediately tá a bá débẹ̀ lọ́kọ ìyàwó máa jáde sí wa. they thought immediately they get there the bridegroom will get there. ṣùgbọ́n àwọn márùn-ún tó kù ó wò wípé a ní kó pẹ́ kó lọ yá. the other five thought maybe it might delay a little bit. ṣé à ń lépa ìjọba ọ̀run bí. are we going after the kingdom of God. ṣé à ń lépa ẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí. are we going after the kingdom of God. ṣé ibo ń lọ tó bá fi ayé yìí sílẹ̀. where are you going when you leave this life. tó bá fi ayé yìí sílẹ̀ ibo ń lọ. when you leave this life where are you heading. ṣé ìwọ náà dẹ̀ ibi tó ń lọ ṣá. do you know where you're going to. ṣo ti ṣiṣẹ́ ẹ̀ sílẹ̀. have you worked for it. ó lè dé báyìí lójijì. it can come and meet you. ó lè kú lónìí. you can die today. ẹni tó bá kú lónìí ó ti ọlọ́run tiẹ̀ ti dé nìyẹn. if you die today that means your own Jesus have come. ọlọ́run tẹ nìyẹn ti dé nìyẹn. that means your own Jesus have come. ṣé o jẹ́ ọlọ́gbọ́n mi. are you you wise? Irú èèyàn ló jẹ́? What kind of person are you? Irú èèyàn ló jẹ́? What kind of person are you? Àwọn márùn-ún nínú wọn, wọ́n ṣe ọlọ́gbọ́n. Five of them were wise. Márùn-ún nínú wọn, ó ṣe òmùgọ̀. Five of them were unwise. Ó ti wò wípé kò sí ìgbà yìí Jésù Abá ti débẹ̀ báyọ̀ ọkọ ìyàwó máa dé ni. They thought maybe they get that Jesus also. Ṣùgbọ́n márùn-ún tó kù, wọ́n mú reserve wọn dání. But the other five were with their extra oil. Mo gbàdúrà fún ọ yìí. I pray for you this morning. Lórúkọ Jésù Kristi. In the mighty name of Jesus. Gbogbo ibi kíbi everywhere you have missed it. everywhere you have fallen down. amen the lord is coming back today. Lord restore you back today. Lọ́wọ́lọ́wọ́ Olúwa dá The Lord restore you back today. Gbogbo ibikíbi tó ti kùnà Olúwa dá The Lord restore you back today. Ṣé orí sáà ti wákàtí tí a wà yìí? This very time and hour that we are. Oríṣiríṣi nǹkan ló ń ṣẹlẹ̀. Many things are happening. O gbọ́dọ̀ gbọ́n. You have to be wise. Yá ọlọ́gbọ́n nínú Jésù. Be wise in Christ Jesus. O lè ní ìyá ìnígbẹ́kún. So that you can have everlasting life. O lè mọ ibi tó ń lọ. So that you can know where you're going. to. Tó bá ń lọ sí ìjọba ọ̀run. When you're going to the kingdom of God. Wàá bẹ̀rẹ̀ sí ní máa wùwà ẹ̀ láti You be behaving remain as such. Jẹ́ alágbára nínú Jésù. Be powerful in Christ Jesus. Má ṣe jẹ́ òmùgọ̀ nínú Jésù. Don't be foolish in Jesus. Tó bá ń ka Bíbélì jẹ́ kó máa yé ẹ. When you're reading your Bible, let Jẹ́ kí ọ̀rọ̀ Ọlọ́run máa kúnnú rẹ. Let the word of God fill you. Má ṣe jẹ́ òpè. Don't be foolish. Má ṣe jẹ́ òpè nínú ìgbàgbọ́. Don't be one that lack understanding. Ọ̀pọ̀ ènìyàn ló jẹ́ òpè nígbàgbọ́. many people lack understanding of the faith of God and they don't understand the word of God. ṣùgbọ́n bí wọ́n bá wà ó jẹ́ ọlọ́gbọ́n. but if you are able to have wisdom. kò sí tí sàtánì lè fi lè dojúkọ ẹ wà á mú ara dúró ni. there is nothing Satan can face you with to stand firm. níwọ̀n gbà tó jẹ́ wípé ò jẹ́ alágbára because you're not powerful. ọ̀rọ̀ ọlọ́run ò sínú rẹ. the word of God is not in you. èyí bible study ò kì í débẹ̀. the bible study you don't go there. sunday school ò kì í débẹ̀. sunday school you don't go there. lẹ́yìn kò dé service sunday service nìkan. only for you to go for the service. wà á dẹ̀ tún pẹ́ débẹ̀. and you still go there. báwo ló ṣe lè múra sílẹ̀. how can you be well prepared. kí ló máa fi kí ló máa jẹ́ reserve rẹ. what will be your reserve. o jẹ́ nǹkan kan nínú sínú ilé ọlọ́run. you are not you are nothing in the church of God. o dẹ̀ lọ sí ṣọ́ọ̀ṣì lásán. and you are just going to church like that. o dẹ̀ nígbà ọ̀rọ̀ ọlọ́run yí ẹ. and say you understand the word ọ̀rọ̀ ọlọ́run ò tí yí you don't understand the word of God. o ò tí múra sílẹ̀ rárá. you are not well prepared at all. ó dìgbà tó o mú àwọn àwọn nǹkan wọ̀nyí mú pẹ̀lú ìrìn àjò ayé rẹ. if you can hold on this thing with the journey of your life. tó bá lọ bible study. when you go to bible study. ẹ̀kọ́ wà ń bẹ̀ wàá mú lò there is the word there you keep it. Sunday school ẹ̀kọ́ wà bẹ̀ wà mú lò. Sunday school there is the word of God there you Sunday use. Sunday service náà ẹ̀kọ́ wà bẹ̀ wà mú lò. Sunday service also you use it. Àwọn nǹkan wọ̀nyí máa ma jẹ́ kó máa gbáradì. All these things will make you to be well prepared. Àwọn nǹkan wọ̀nyí máa ń jẹ́ kéèyàn ṣe kókó jẹ́ kókó kó múra sílẹ̀. All these things will make you to be well prepared. Ṣùgbọ́n ò múra sílẹ̀. But you are not well prepared. O gbèsè sílẹ̀. You are not well prepared at all. Níwọ̀n ìgbà tó bá wá ṣẹlẹ̀. The minute it happens. Àwọn abẹ́ ẹ̀ ló fo. They will now I'll meet you empty. Gbogbo kíkíbi tó ti jábọ́ lẹ́ẹ̀kan sí. Everywhere you are falling one more time. Lónìí àánú dá ọ padà. Mercy restore you back. Àánú dá ọ padà. Mercy restore you back. Àánú dá ọ padà. Mercy restore you back. Márùn-ún ṣe ọlọ́gbọ́n. Five were wise. Márùn-ún ṣe òmùgọ̀. Five were foolish. Ìwọ jẹ́ ọlọ́gbọ́n lónìí o. You be wise today. Má ṣe jẹ́ òmùgọ̀. Don't be foolish. Dúró ṣinṣin. Stand firm. Dúró ṣinṣin. Stand firm. Dúró ṣinṣin. Stand firm. Má ṣe jẹ́ kóhunkóhun yẹ̀ ẹ́ sílẹ̀. Don't let anything. Yes, ẹsẹ̀ síwájú nígbà tí ọkọ ìyàwó pẹ́. nígbà tí ọkọ ìyàwó pẹ́. gbogbo wọn tò gbé. ẹ máa gbọ́ ọ gbogbo wọn tò gbé. wọ́n sì sùn wọ́n ti sùn. ṣùgbọ́n láàrin ọ̀gànjọ́. láàrin ọ̀gànjọ́. ìgbé ta sókè wípé. ìgbé ta sókè wípé. Wo. Wo. wò ó. ọkọ ìyàwó ń bọ̀. ọkọ ìyàwó ti dé. ẹ jáde lọ pàdé rẹ̀. ẹ jáde lọ pàdé ẹ̀ yes ẹ tẹ̀síwájú. nígbà náà ni gbogbo àwọn múdíà wọn ní dìde. nígbà náà ni gbogbo múdíà wọn yìí dìde. wọ́n sì tún fìtílà wọn ṣe. wọ́n tún fìtílà wọn ṣe. àwọn aláìgbọ́n sì wí fún àwọn ọlọ́gbọ́n pé. àwọn aláìgbọ́n sì wí fún àwọn ọlọ́gbọ́n pé. fún wa ní òróró yín. fún wa ní òróró yín. nítorí fìtílà wa ń kú lọ. nítorí fìtílà wa ń kú lọ. ṣùgbọ́n àwọn ọlọ́gbọ́n dá wọn ní òun wípé. yes. ẹ kúkú yes nígbà tí wọ́n sì ń lọ rà ọkọ ìyàwó dé àwọn tí ó sì múra sílẹ̀ tán wọlé <laughs> lọ sí ibi ìyàwó a sì ti ilẹ̀kùn. hallelujah. hallelujah. àwọn tó múra sílẹ̀ dé ọkọ ìyàwó. those are well prepared for the bridegroom àwọn yẹn ló ṣe kí ni o ló bá ọkọ ìyàwó wọlé àdẹ̀sí those ones entered with the bridegroom and the door was closed. ọkọ ìyàwó ń bọ̀ ní ọjọ́ kan. the bridegroom is coming one day. ó dẹ̀ ti dé lọ́wọ́lọ́wọ́ báyìí. he is already here right now. ẹni tó bá ti kú lónìí. anyone that is dead. ọkọ ìyàwó tiẹ̀ ti dé your own bridegroom as well. ṣùgbọ́n tó bá dé ìbò ló ń lọ. but when you come where you going. ṣo ti múra sílẹ̀. have you well prepared. ṣo ti múra sílẹ̀. are you well prepared. ṣo ti gbáradì. are you well prepared. kí ló kán ọ lójú. what is making to be. ayé yìí là ń lé. we are just running after. à ń lé owó. we are running after money. à ń lé aṣọ. we are running after. à ń lé mọ́tò. we are running after. à ń lé òkìkí. we are running after. káwọn èèyàn mọ̀ mi. so that people will know. kérò pọ̀ nínú ìjọ. for people to be more. kò sọ wípé òun múra sílẹ̀. that doesn't mean you're well prepared. kò sọ wípé bí ọ ọkọ ìyàwó bá dé bóyá ló máa bá lọ. it doesn't mean when the bridegroom comes. ẹ̀gbọ́n ohun tí bíbélì sọ ni. hear the word the bible said. ó ní ègbé ni fún ẹni tó jèrè ayé yìí. he said woe to him that gain the world. tó sọ ẹ̀mí ẹ̀nu. and lost his life. kí ló fẹ́ fi ṣe pàṣípàrọ̀. When will he use him to do. ìwọ náà má ṣe sọ ẹ̀mí ẹ̀nu lónìí. don't lose your life today. jésù nílò ẹ̀mí rẹ. jesus need your life. ó nílò ìgbésí ayé rẹ. jesus need your life. múra sílẹ̀ dé. be prepared for it. ó lè dé at any time. he can come at any time. kò sígbà tí ò no time. Ọlọ́run pè má lé owó fi Jésù sílẹ̀ má lé owó fi Jésù sílẹ̀ má lé aṣọ fi Jésù sílẹ̀ jẹ́ ọlọ́gbọ́n nínú ìgbàgbọ́ lórúkọ Jésù mo gbà ládùúrà fún ọ ìwọ tó ti jò ìtí Sátánì ti jò mú tí ìrònú ti jò mú tí àìní ti jò mú lónìí lónìí kọ Jésù Olúwa dá ọ padà. Amen olúwa dá ọ amen. olúwa dá ọ amen. mo gbà aládùúrà fún yín. I pray for you. gbogbo ibi kíbi tẹ ti kọ ẹsẹ̀. everywhere you have missed it. lónìí òun tó yín ṣe láàárọ̀ yìí. the Lord restore you back. ọba àwọn ọba tó yín ṣe láàárọ̀ yìí. the Lord restore you back. ìgbìyànjú rẹ kò ní já sófo. every of your struggle will be in ìgbìyànjú rẹ kò ní já sásán. every of your efforts will be in ọ̀rọ̀ ayé rẹ lónìí ó jayọ̀. your case don't join. ohun tó ń wá lónìí ó tẹ̀ ẹ́ lọ́wọ́. amen. wàá pariwo wàá sọ fún Ọlọ́run. you are going to shout and tell Lord dè mí mọ́. uphold me. rọ mi ní agbára. strengthen me with your power. kí máa fi dúró nínú rẹ. that will make me to stand firm. tí ẹran ara ò ní gbé sọnù. that flesh will not make me to fall. tí ẹran ara ò ní gbé mi that flesh will not swallow me. olúwa rọ mi ní agbára yẹn. lord empower me with your power. blessing nígbà aládùúrà blessing nígbà aládùúrà yẹn dáadáa. jesus pray pray pray. olúwa rọ mi ní agbára. lord empower me with your power. tó borí ẹran ara. that overcomes the flesh. agbára tó borí ẹran ara. the power that overcomes the flesh. agbára tó gbé ẹran ara mi. power that swallows the flesh. agbára tí ẹran ara ò kì borí. that power that. agbára tí ma fi dúró nínú rẹ. that power that will make me to stand firm. agbára tí mi ò fi ní yọ sọnù. that power that will not make me to. olúwa yọ̀ǹda ẹ̀. Lord, give it to me. Baba yọ̀ǹda ẹ̀. Father, give it to me. Olúwa yọ̀ǹda Lord, give it to me. Olúwa yọ̀ǹda ẹ̀. Lord, give it to me. Olúwa yọ̀ǹda ẹ̀. Lord, give it to me. Olúwa yọ̀ǹda ẹ̀. Lord, give it to me. Àìmọye rárá ló ti borí ògo. Many flesh have been. Ẹran rárá ti jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ yà sọ ẹ̀mí ẹ̀nu. Many people have been flesh have been. Ìwọ tí ẹ̀mí rẹ ti sọnù. You that your life has been lost. Tọ́lọ́ bá rẹ̀ níbi torí condition. You have met yourself where you are not. Ó ti jẹ́ kó sọnù. And you have lost. Lónìí ọ̀run dá ọ The Lord restore you back. Olúwa dá ọ padà lónìí ọwọ́ àwọn bá dá ọ padà lónìí ayé rẹ gba àtúnṣe lónìí ayé rẹ gba ìtura lónìí ọ̀run yìí sọ ẹ padà àwọn ọ̀run yìí sọ ẹ padà. ti sọnù gbà padà ẹ̀bùn tó sọnù yẹn gbà padà ohun tó ti sọnù gbà padà orí pẹpẹ tó ti di òkú kó jí dìde ó kó jí dìde ó gbàgbára ọ̀tún ìwọ bàbá yìí gbàgbára ọ̀tún ìwọ bàbá ìgbàgbára ọ̀tun mo fẹ́ kó máa share dáadáa share sínú àwọn kọ́ńtàtì rẹ lórúkọ Jésù ìyanu yóò máa ṣẹlẹ̀ ó oh, ìyanu yóò máa ṣẹlẹ̀ wà á rí àánú gbà wà á rí àánú gbà wà á rí àánú gbà jẹ́ ọlọ́gbọ́n nínú ìgbàgbọ́ má ṣe jẹ́ òpè. Don't be foolish hallelujah amen. ọ̀rọ̀ yìí kì í ṣe gbọ́ kì í ṣe gbọ́ fún ọ̀pọ̀lọpọ̀ ènìyàn. many people don't want to hear this kind of word. ṣùgbọ́n máa bẹ́tà kó gbọ́. but it will be better if you hear it. kó dẹ̀ múlò. and you make use of it. tẹ̀sán wo ọkọ ìyàwó ti dé. the bridegroom is already here. àwọn tó múra dé. The people that are prepared for. Àwọn yẹn ló bá wọlé. Those ones going with. Àwọn tí ò múra dé. Those that are not well prepared. Kí ló ṣẹlẹ̀ sí wọn mọ́ They were locked out. Yes, ẹ̀ka bẹ̀yẹ̀ parí. Kí ló ṣẹlẹ̀ sí wọn? ní ìkẹyìn ni àwọn múdíà yòókù sì dé. ní ìkẹyìn ni àwọn múdíà márùn tó lọ wá epo lọ́yẹ wọ́n dé. wọ́n wí pé. wọ́n wí pé. olúwa. olúwa. olúwa. olúwa. ṣílẹ̀kùn fún wa. ṣílẹ̀kùn fún wa. ṣùgbọ́n ó dáhùn wí pé. ó dáhùn wí pé. lóòótọ́ ni mo wí fún yín. lóòótọ́ ni mo wí fún yín. èmi kò mọ̀ yín. èmi kò mọ̀ yín. nítorí náà. nítorí náà. ẹ máa ṣọ́nà. ẹ máa ṣọ́nà. bí ẹ̀yin kò ti mọ ọjọ́ náà. yes. tàbí wákàtí. yes. tí ọmọ ènìyàn yóò dé. ó ti tán kò sí a ọjọ́ náà. we don't know the hour nor the time. a ò dẹ̀ mọ wákàtí náà. we don't know the day. tí ọba àwọn ọba máa wọlé. that the king of kings will náà gbọ́dọ̀ wà ní ìmúrasílẹ̀. for this reason we have to be well prepared. o gbọ́dọ̀ wà nínú ìmúrasílẹ̀. you have to be well prepared. ohun tí o bá ṣe lónìí. whatever you do. òun la fi ṣe ìdájọ́ rẹ. what what will you ohun tí o bá ṣe lónìí òun la máa fi ṣe ìdájọ́ rẹ. ohun tí o bá ṣe lónìí. òun la máa fi ṣe ìdájọ́ rẹ. kí èsì ara rẹ. be watchful. kí ló ń ṣe. what are you doing. mo sọ fún ẹ ní ìjẹjọ. i told you. mo ní ẹ̀rù ń kún ènìyàn. afraid to die. àwọn tí ò múra sílẹ̀ lẹ̀rù kún those that are not well are afraid. àwọn tí ò sí nínú ìmúrasílẹ̀ àwọn tí kì í ṣe ọlọ́gbọ́n ni ẹ̀rù kún those that are not wise are afraid of death. bí ikú bá dé lónìí. if death comes today. ibo ló ń lọ. where are you going to. ògbà tó jẹ́ pé o ò ṣiṣẹ́ o ò gbé ara dì because you are not well prepared. o oh, gbáradì. you are not well prepared. ẹ̀rù kún bà ẹ́. you are afraid. torí mílíọ̀nù tó nínú àkáǹtì. because of the millions. ìgbà wo ni ò kú. when will you not die. ìgbà wo ni ò lọ. when will you not go. tó bá kú lónìí. when you die today. tó bá lọ lónìí. when you go today. àkáǹtì yẹn lè lò mí máa sáré wá. some people will look for that. ohun tó wà ń bẹ̀ ni wọ́n máa sáré gbé dànù. is what you have there they want. aṣọ tó dára jù nínú aṣọ ẹ̀ ni wọ́n máa mú dání. the best of your clothes they want. ló bá tán. that is all. ló bá tán. that is all. ohun tó bá wá ṣe wọn a máa ròyìn ẹ wọn a máa ròyìn ẹ bóyá dáadáa ló ṣe bóyá burú ló ṣe wọn a máa ròyìn ẹ ọmọ ọlọ́run kì í kú ọmọ ọlọ́run máa ń sùn ni torí wípé ó ti múra sílẹ̀ ó ti ṣiṣẹ́ sílẹ̀ gbogbo ohun tó ṣe kò ní parun ìwọ náà lónìí ò ní parun dídé Jésù ti dé o ẹ bá mi wò Matthew twenty four kí ló wí yes ó tún sọ̀rọ̀ kan bẹ́ẹ̀ ẹ sáré kà á. jésù sì wí fún wọn pé. jésù wí fún wọn pé. ẹ̀yin kò rí gbogbo nǹkan wọ̀nyí. ẹ̀yin kò rí gbogbo nǹkan wọ̀nyí. lóòótọ́ ni mo wí fún yín. kì yóò sí òkúta kan ní iyì. ṣá ò fi lé èkejì. tí a kì yóò wó lulẹ̀. yẹ ẹ tẹ̀síwájú. verse four. jésù sì dáhùn sì wí fún wọn pé. ó dáhùn pé ó fún wọn pé ẹ kíyèsára ẹ kíyèsára kí ẹnikẹ́ni kí ó má ṣe tàn yín jẹ kí ẹnikẹ́ni kí ó má ṣe tàn yín jẹ nítorí ọ̀pọ̀lọpọ̀ ni yóò wá ní orúkọ mi wípé èmi ni Kristi wọ́n sì tàn ọ̀pọ̀lọpọ̀ jẹ ẹ yóò sì gbúrò ogun àti ìdágìrì ogun ẹ kíyèsí kí ẹni kí ó má ṣe jáyà nítorí gbogbo nǹkan wọ̀nyí kò lè ṣe kí ó má ṣẹ ṣùgbọ́n òpin kì í ṣe ìsinsìnyí nítorí pé orílẹ̀-èdè yóò dìde sí orílẹ̀-èdè àti ilẹ̀ ọba púpọ̀ gbogbo nǹkan wọ̀nyí ni ìpilẹ̀ṣẹ̀ ìpọ́njú hallelujah gbogbo nǹkan wọ̀nyí ni ìpilẹ̀ṣẹ̀ ìpọ́njú. all these things are the signs of tribulation. orílẹ̀-èdè á dìde sí orílẹ̀-èdè. nation will arise against nation. ìyà máa mú. There will be famine. Ìdágìrì ogun á máa ṣẹlẹ̀. There will be wars. Wọ́n á máa pa àwọn èèyàn. They will be killing people. Ṣé kò máa ṣẹlẹ̀ báyìí? Is it not happening right now? Ṣé kò máa ṣẹlẹ̀? Is it not happening right now? Ó ní nísinsìnyí. They say right now. Ó ní òpin náà ò tí ì dé o. They said yet the end has come. Múra sílẹ̀. Be well prepared. Àpẹẹrẹ ní àwọn nǹkan wọ̀nyí. All these things are signs. Láti jẹ́ ká múra sílẹ̀. For us to be well prepared. Àpẹẹrẹ ní nǹkan wọ̀nyí. All these things are signs. Láti má jẹ́ ká sọ ẹ̀mí wa nù. So that we will not lose our life. Jẹ́ ọ̀rọ̀ jẹ́ aláàánú fún àwọn kan. be merciful unto some people. jẹ́ aláàánú fún àwọn kan. be merciful unto some people. bàbá kan kú. one man died. inú àkáǹtì ẹni ó sáré lọ́wọ́. they went to enter into his account. wọ́n lè bá four hundred thousand bẹ́ẹ̀. and they met four hundred thousand. ó lè jẹ́ ìgbà tó wà láyé ó náà. maybe when he was alive. ṣé òun ló wá sá four hundred thousand yẹn báyìí. Is he the one spending the phone? hundred? Mo I said father has buried himself. Bẹ́ẹ̀ni ó ti sin ara ẹ̀. He has already buried him. Bí wọn náà bá kú If you die also. Ṣé o máa sọ dáadáa they say good things about you? Àwọn kan kú wọ́n sunkún torí pé ó When people die people are. Tí ìwọ náà bá kú tí àwọn kan máa you die will some people cry. Tí àwọn kan ò ní sọ pé àtúntún kú ẹ̀ lọ́lọ́run. What some people say so be it. Ìwọ náà jẹ́ nípa nínú ayé yìí. Have an impact in this life. Múra well prepared. Ohun Whatever you do. Ohun òun la ó fi máa ṣe ìdájọ́ rẹ. will you be judged with it. pàṣẹ òun tó o bá ṣe. whatever you do. òun ló máa fi dé ìjọba ọ̀run. we used to get to. ìjọba ọ̀run ti di àfipágbà. the kingdom of God is àwọn alágbára ti ó ti is the violent that take it. ìwọ náà jẹ́ ọlọ́gbọ́n láti fipá gbà á. be wise and take it. ìjọba ọ̀run dùn ju ayé ta wà yìí lọ. kingdom of heaven is most important. ló what is in this place. oven la wà nínú in the àkókò ti lọ. time has gone. mo gbàdúrà fún ọ. I pray for you. torí pé o gbọ́rọ̀ yìí torí pé o tún ṣí ẹ̀ káàkiri ọ̀rọ̀ yìí lórúkọ Jésù ó yá kọjá padà sọ́nà ó yá padà sọ́nà ó yá padà sọ́nà ó yá padà sọ́nà ó yá padà sọ́nà ìwọ tí iṣẹ́ rẹ dojúrú ó yá kó gba àtúnṣe gba àtúnṣe ayé rẹ gba àtúnṣe wọn wọn bá ìṣẹ́jú márùn-ún tó kù ó yá wọnú ògo lọ mo gbàládùra fún ọ torí pé o gbọ́ ọ̀rọ̀ yìí lórúkọ jésù kóṣù èso rere inú ayé rẹ ọ̀rọ̀ ìrònú pìwàdà ni lónìí torí pé o gbọ́ ó yá èso rere nínú ayé rẹ kóṣù èso rere ó yá èso rere ó yá ikùn rẹ ìwọ tó ń wojú ọlọ́run fún ọmọ ìwọ tí àìsàn bẹ nínú ayé rẹ. You that are looking unto the Lord for the fruit of the womb. You that you are sick. The hand of repair. The hand of repair. Amen. Yes ọwọ́ àtúnṣe ó yá kó wá lọ́yọ̀ rẹ. amen. ọwọ́ àtúnṣe ó yá gbà á. amen. ayé rẹ kó gbà àtúnṣe. amen. ìgbé ayé rẹ kó gbà àtúnṣe. amen. láti sìn lọ oyún jábọ́ nínú ayé rẹ kò tún jẹ́ tiẹ̀ mọ́. oyún tó bá láti sìn lọ ó yá kó dúró ó yá kó dúró ó yá kó dúró ó yá kó dúró àwọn àrùn burúkú tó ń ju oyún mu nínú ayé rẹ ìdá bà á ìdá bà á ìdá bà á àìsàn táyé fi sínú ayé rẹ tó dà tó bẹ dàbí àgbàná èlòmíì nínú ọ̀sẹ̀ kan tàbí lóṣù ó máa ná thirty thousand fún oògùn nìkan lónìí láti ṣe lọ ó yá gba ìwòsàn. amen. àgọ́ ara rẹ kó gba ìwòsàn. amen. ohun tí sátani gbìn sínú ayé rẹ yẹn lónìí ó yá kó jóná. amen. ó yá jóná. ó yá jóná. amen. èlòmí ò lè gbàwẹ̀ tó bá béèrè lọ́wọ́ èlòmí wọn ni ọ̀sà kí ni wọ́n pè bẹ́ẹ̀ àìsàn rẹ kẹ́lẹ́kẹ́ sátani ni òun ni ò jẹ́ kó gbàwẹ̀ ó ogun ọ̀sà ní ayé rẹ ó yá kó gbẹ. amen àwọn egbò tó ń bẹ nínú ayé rẹ yẹn ó yẹ kó gbẹ. àwọn aràn tó ń dá egbò sínú ayé rẹ yẹn ó yẹ kó gbẹ. àìsàn tó ń nọ́ọ̀sì lónìí ó yẹ kó parẹ́. ẹ̀jẹ̀ Jésù ó yẹ kó pa wọ́n agbára Ọlọ́run ó yẹ kó gbà lé ó ṣe ń gbà àtúnṣe ayé rẹ kó gba àtúnṣe ó yá gba ìwòsàn gba ìwòsàn gba ìwòsàn gba ìwòsàn gba ìtúsílẹ̀ ní àdúgbà ọ̀nà ńlá wọnú ògo lọ wọnú ògo lọ láàárín ìṣẹ́jú mẹ́ta yìí ó yá wọnú ògo lọ ọ̀rọ̀ ayé rẹ lónìí ó dayọ̀ ó ó yá wọnú ògo lọ ìrànlọ́wọ́ dìde fún ọ wàá rọ́nà lọ àwọn tó yí ọká tó ṣe ọ lónìí ikú pa wọ́n. àwọn tó yí ọká àwọn táyà ti ayé rẹ táyà ti ògo rẹ lónìí ikú pa wọ́n. olùrànlọ́wọ́ tó máa gbé ẹ kúrò nínú ogun ó yá pàdé ẹ̀ ó yá pàdé ẹ̀ ìyanu ṣẹlẹ̀ ó dẹ̀ ti rí bẹ́ẹ̀ ògo ni fún ọlọ́run lókè ọ̀run ògo ni fún ọlọ́run lókè ọ̀run a ò lè ṣe ká má gbàdúrà bíbélì sọ wípé ẹ fẹ́ fún Jerusalem. The Bible says you should love Jerusalem. ó ní ẹ̀yin náà yóò ṣe rere. he said whosoever love Jerusalem. àwọn amárìndí tv ó máa gbòòrò. amen. vision yẹn ó kó tún máa bright. amen. vision rẹ kó máa bright. amen. vision rẹ kó máa bright. amen vision yẹn kó máa bright ìran yẹn kò ní wálẹ̀ gbogbo ẹni òṣìṣẹ́ bíi àwa Marriage TV ó yá ẹ lọ ga ẹ ò ní ṣe lásán ẹ̀yin náà ẹ ò ní ṣe lásán ẹni tó nílò ká ó yá ẹ gba ká yín ẹ̀yin èèyàn tó bá mi wá náà tajọ ń lọ tajọ ń bọ̀ ó yá ẹ gba mọ́tò àwa náà ò fẹ́ fẹsẹ̀ rìn mọ́ wá bíbá ẹ̀ mọ́ ẹ̀mí mímọ́ ó yá ẹ̀mí mímọ́ ó yá pèsè ìwọ yóò ti fi fún wa àwa bèrè àwa bèrè iyè a bèrè fún ìbùkún a bèrè fún ìgbéga a bèrè fún ìfẹ́ rẹ olúwa yọ̀ǹda ẹ̀ bàbá yọ̀ǹda ẹ̀ ìyanu kò ṣẹlẹ̀ a ò ní ṣe lásán bẹ́ẹ̀ ló dẹ̀ ṣe máa rí ìbẹ́ ló dẹ̀ ṣe máa rí ìjọ ọlọ́run náà máa dàgbà abúlé miracle church of God máa dàgbà ipò gíga yẹn ọ̀yà débẹ̀ àwa náà nílò ilẹ̀ olúwa wa pèsè ohun tí wọn náà nídìí olúwa pèsè fún ọ láàrin ìṣẹ́jú kan yìí olúwa gbèsè fún wa olúwa dá ọ lọ́lá wàá rí àánú gbà ilẹ̀ ìlérí yẹn à ń débẹ̀ ó dẹ̀ ti rí bẹ́ẹ̀ o a ò ní ṣe lásán ó dẹ̀ ti rí bẹ́ẹ̀ orílẹ̀-èdè Odùduwà yìí Yorùbá náà olúwa kó gbàdúrà fún wa ogun ò ní ṣẹlẹ̀ olúwa kó palẹ̀ ogun bá àwọn tó ń gbèjì ẹ̀ olúwa kó yà wọ́n nígbẹ̀ẹ́ olúwa kó pa wọ́n kó tún wọn ká àìsàn tó ń fi ní rọ́jú ráyè olóògbé lẹ́wọ̀n lọ́wọ́ ká gba ìtúsílẹ̀ ogun ò ní jà wá ó dẹ̀ ti rí bẹ́ẹ̀ o Jésù Olúwa wa. sọ fún yẹn ká.